bayowa films and records international. màá wọnú lé màá fi wọn fọ ilẹ̀kùn màá dẹ̀ jáwọ́ nílé màá fọ́ gbogbo orí ẹ̀ fọ́ka yánga yánga. ara àbọ̀ sórí ilẹ̀ èdè wa. ó sọ yìí dáàbọ̀ ó lálá sí ipò fẹ́nikẹ́ni tó bá mọ̀ ọ́n o. Tolu pẹ̀lẹ́ ọkọ mi. yes ma'am. àwọn ti amẹ́ríkà ńkọ́. àlàáfíà lẹ́fẹ̀bọ̀dì wà. ẹ mo ṣe bí ìwà àtọkọ ẹni màmá yín sọ pé máa jọ wá síbí. àbẹ́ẹ̀ but ó lọ ṣe àwọn runnings kan so mo wá ní kémi lọ opportunity yẹn kí n fi wá wo aṣọ tọ́ni kì í wá gbà lọ́wọ́ yìí. ó dà bẹ́ẹ̀ náà. wo aṣọ yìí kí ló ṣe rí sí. mo like ẹ and Laila colour tó jẹ́ yẹn ni best colour mi so mo really like ẹ ó wà òkè. Okay o like it. yes mo like it. eléyìí is wa okay. okay. so how many yards leléyìí sẹ́yìn. ọ̀pá mẹ́wàá ló wa lo bẹ̀ So da fun wa tọkọ ẹ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀pin ní ọ̀pá márùn-ún márùn-ún. okay okay. náà aṣọ méjì ni màmá ẹ̀ sẹ́ pé ẹ máa ra o. eléyìí nǹkan. Mm, mo like colour yẹn. o like it. mo prefer tọwọ́ lady. okay eléyìí wa eléyìí nǹkan báyìí. eléyìí wa okay. eléyìí wa okay. mo like combination blue and yellow yẹn. it's okay so how many years lele. ten years lele náà. o ti dàgbà yẹn. so a jẹ pé méjèèjì ilẹ̀ máa mú. bẹ́ẹ̀ni. so ẹ kò wá. bíọ́lá ma. bóyá gbà kó lọ pààkì aṣọ yìí. gba méjèèjì kó lọ kó sínú carrier bag kó bá ń pààkì kó gbélé e padà sínú show glass. so kí ni price àwọn méjèèjì yìí. ah o ti o ti o ti wọ́n fi price lẹ̀ èmi àti màmí à ń sort it out. ah ẹ ṣe gan ni o káàbọ̀ kó bá mi kí ọkọ ẹ o. ẹ ṣe máa yes ma mama get back sí i. all right ó dàbọ̀ jà. <laughs> olórí ẹbí kí ló dé bí ẹ jókòó. lórí nǹkan tó dáa tí ò léwu àtiwájú àtẹ̀yìn tó ń bọ̀ ọ̀rọ̀ jókòó kọ́ ọmọ bá wa tó lójú ń kán mi gan sóòrí mo fẹ́ kó wọnú àwọn aṣọ yìí kí ẹ kó wá sí bátìrì mi kí ẹ sì ràn fáwọn ọmọ àtọkọ ìyàwó ni o àti ìyàwó ni o àtàwọn ìyá ìyàwó o àti bàbá ọkọ o àtọmọdé ilé o àtàgbà ilé o àtobìnrin ilé o àtọ̀dọ́ ilé o gbogbo wọn kí wọ́n máa sọ ká sì ti ran ní bátìrì wa ká kó aṣọ sí ẹ lọ́rùn bàbá lọ́jọ́ ìyàwó mo ti fọ ọmọ fọkọ kí ọmọ ẹ lọ wọn ì fọ ọmọ fọkọ ọmọ ẹjẹ kọ ọmọ ọmọ tó ń wá ọmọ tiẹ̀ ti ṣe dáadáa kò lóyún sì ti kàwé ó ti ṣe nǹkan tí ó ṣe. Ah, ah, bàbá olórí ẹbí ah, wọ́n máa ń ṣe nǹkan lẹ́yìn ṣe sọ yẹn. bàbá ọkọ mi ṣé jùmọ̀kẹ́ wá fẹjọ́ mi sùn yín ni. ẹ jókòó. mi ò jókòó. bàbá ọkọ mi kí jùmọ̀kẹ́ mú ọkùnrin kó lọ sí rẹ́gísítì lẹ́yìn mi. wọ́n ti ṣàlàyé ọlọ mínísírì wọ́n sì ti lọ mísírì wọ́n ti ṣètò onídàkọ́ńkọ́ wọ́n fẹ́ ṣe kí gbogbo ayé ọgbọ́n kìlù ọmọ bàbá wọn lè ṣe tọ́ pamọ́ olókìkí ń bàbá wọn èmi ló ṣe wọ́n tí wọn ò lè fa táwọn ọmọ yìí lẹ̀ jẹ́ kí wọ́n fẹ́ra wọn mo ti fàṣẹ sí. bàbá ọkọ mi ẹ ò lè fọwọ́ lálẹ́ fún mi èmi ni mo bí jùmọ̀kẹ́ mo lè ti ṣèlérí wípé níṣojú ẹ̀mí mi kò ní fáṣájú. wọ́n fẹ́ra wọn. ká ní kò ní fẹ́. ǹjọ́ ọmọ bí mo ṣe jẹ́ sí ọ ǹjọ́ ọmọ bí mo ṣe jẹ́ sí ọ sọ́mọ pé nìkan ló yẹ kí n fún ọ lóko tí ẹ bá ṣe pé mo ti nílé àwọn bàbá ṣe ju ti wọ̀ ó yẹ kí n sún ọ lóko ni àbí kí ló burú ni pé àbúrò ó súpò ẹ̀gbọ́n rẹ̀ ṣé ọ̀pọ̀ jù ní òsì súpò rẹ nu mọ láti láṣẹ nínú ilé o kí ìlú láṣẹ náà lè ṣe rẹ bọ́ ọ ní ìkankan pọ̀. wọn náà mo tàkà oṣù dànù máa ṣe nínú ọpọ ìwúrẹ máa ṣe nínú burúkú. ọgbọ́n àwọn ọmọ òun ni wọ́n fẹ́ ara wọn ọgbọ́n. èmi sọ fún yín sí láti lórí ọmọ tí a àwọn ará ọmọ tí a àwọn ará ọmọ tí a ìmọ̀ ọmọ bẹ̀rẹ̀ sí bọ́ọ̀mà tí ń gbọ́ ọmọ tí a tí a tí a tí èso ọmọ tí ń nìkan. ẹ kú ìnáwó kò ní fẹ́ ṣáájú mọ́. ọ̀sán rẹ̀ ló dùn. kò ní fẹ́. mo ní wọ́n bẹ̀rẹ̀ àwọn. bàbá lóye bí kò ní fẹ́ ìyá àjùmí. kò tó o sì mọ̀ mí gẹ́gẹ́ bí olórí ẹbí tó o sì lọ́kọ mi tó jẹ́ mi àṣẹ gùn. àṣẹ ògùn o àṣẹ ògùn. ilé ajúmi àfẹ́gùn. àníkò nífẹ̀ẹ́. ilé ajúmi ilé ajúmi olóyè ilé ajúmi olóyè àníkò nífẹ̀ẹ́sẹ́. àwọn aṣáájú torí àwọn mi ò ní fara ẹ̀yìn aṣáájú ni ó fẹ́ kí lè fara ẹ̀yìn. níṣojú ẹ̀mí ni wọn ò ní fẹ́ra wọn. bí wọn bá ṣe lójú ẹ sọ fẹ́ kán ṣe lẹ́yìn. wọn ò ní ṣe lẹ́yìn mi wọn ò ní fẹ́ra wọn láéláé wọn ò sọ nìyẹn. wọn ò ní ṣe lẹ́yìn rẹ a sì ṣe lójú ẹ. wọn ò ní máa yẹ. wọ́n wá sọ wọn pé àwọn ọmọ ọlọ́ọ̀tì ẹ̀ ti ṣe wọ́n ti mú déètì ọ̀dì sí ti éètì òun ni wọ́n ṣe é kò sẹ́ tó lè yẹ. ojú ẹ̀ nínú wọn ò ní fẹ́ra wọn. ojú ẹ̀ tí a ti sẹ́yìn wọ́n wàá sọ fún ọ pé fúnra mi báyìí ní ìjókòó bíi alága èmi náà ní ìjókòó alága dúró àtàlága àbẹ̀rẹ̀ èmi náà ní ṣe rere èmi náà ní ṣe mc èmi náà ní ṣe chairman èmi náà ní ṣe gbogbo ẹ̀ àyè mi ni wọn ò ní lákọ̀bọ̀. mo máa yẹ lòun náà sì mú lára mi títí ní òdìtọ́rọ́ mú lára bàbá rẹ̀ ọmú kánà sí ló mú. aṣáájú olórí o jùmọ̀kẹ́ ò ní fẹ́. ẹ tètè sọ fún ọ báyìí bá mi kọ́ sí ẹ lẹ́ẹ̀kan sí. ìgbà yìí kọ̀ sí kankan. ìtọ́jú mo túlẹ̀ ìpinnu ìpadà sẹ́wọ̀n àwọn ọmọ yìí on the sixty eight táláwọn ó ṣe pàtì kò sẹ́ẹ̀ tó lè yẹ. ẹ ní ṣe. gbogbo olùdé lójú mi àwọn àṣẹ lójú ẹ èmi tí mo sọ rí. kàkà kọjọ oúnjẹ òbí àkàrí. láyé kò ní ṣe é ṣe kò ní ṣe é ṣe ni mo sọ fún yín yẹn kò ní ṣe ṣe. ọ̀nà àkúṣẹ́ o. ah àǹtí mi ẹ ti jí. mo ṣe ìdìde náà ni. ẹ pẹ̀lẹ́. àdúpẹ́. àǹtí mi kí mo rí bẹ́ẹ̀ ṣe. wọ́n ní kí n ràn yín lọ́wọ́ ni. ta ló ràn yín ṣẹ́. ta ló ràn yín ṣẹ́. tó. àǹtí mi ẹ ti gbàgbé condition tẹ wà ni ẹ má fi eléyìí tó tún ẹsẹ̀ dúró ẹ fi ẹ má fi gamble náà má fò wàhálà ṣe láyé léṣe. bàbá yìí fẹ́ travel. Mhm. mo dẹ̀ fẹ́ kó jẹun kó tó di pò lọ torí ẹ̀ mo ṣe ní kí n wá sáré ràn yín lọ́wọ́. ìyàwó iṣẹ́ ò lè rí bá ti ṣe nísìn iṣẹ́ ò lè rí bá ti ṣe nísìn àbí bọ́lá. gbogbo ẹ̀ la ti ṣe tán. bọ́lá ìwọ lọ́sẹ̀ tébù tí èmi máa arrange nǹkan tó kù. ok. ẹ máa lọ àǹtí mi a máa yanjú ẹ ṣe níkẹ́. wọn àǹtí mi. àbúrò mi ó ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo ṣẹ̀ṣẹ̀ mọ rírì ìfẹ́ tó ní sí mi ni torí tí kò bá ń ṣe ìwọ mi ò mọ bí mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ ayé mi gbà mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé okùn ọmọ ìyá òyì wò ó níkẹ́ lágbára ọlọ́run iṣẹ́ tiẹ̀ náà aṣojú ẹ̀mí mi. àmì o àti kó ra àná orí ẹsẹ̀ ẹgbẹ́ kan ká ní màmá ẹ kí ló ń wá ń bí kí ló ń wá ń bí báyìí ṣé mi ò ti sọ fún ẹ wípé mi ì nífẹ̀ẹ́ sí relationship ẹ̀gbọ́n àtàṣájú. ẹni sùúrù wọn ṣé ilé fẹ́ bá wọn gbélé ọkọ ẹ̀dẹ̀ yẹ kó fẹ́ tó wù wọn. èmi ló bá wùyàn. ẹ̀gbọ́n ìfi rẹ̀ ṣe sàrà sílé aṣáájú ó tún mú wọn wá síbí ó fi ẹ́ ṣe ìnílé lórí àbí bẹ́ẹ̀ kọ́ ó rí pọ́nmọ jàtìjàtì lẹ́yìn. ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kí kókó dàgbà ní pé jẹun fi kíní gan. màámi màámi kí ló tún dé kí ló tún dé báyìí. kí ni òde jọ̀wọ́ pé kí ni òde ṣé ní wójú mi dáadáa tó bá ṣe pé mi ni mo bí ẹ tí mo da ìtẹ̀lé ẹ lórí ṣé mo ṣe lóyún ìwà àbúrò ẹ ẹ ń tẹ̀lé mi kánò ẹ lè yàtọ̀ ẹ ṣe nínú ilé yìí ó pọ̀ tó ọdún tí mi máa ọ̀rẹ́ yẹn ẹ wò wá mi. èmi ò lọ́bi kọ́kọ́ o èmi ò lọ́bi kọ́kọ́ rárá

láti mójútó ra wọn fi wọ́n lè jọ ṣe ní ayé wọn má gbẹ́mí ẹ̀gbọ́n náà má má dáràn torí àwọn ọmọ yìí. ẹ̀jẹ̀ náà èmi mo bí wọn èmi mo mú nǹkan tó bá fún wọn. wọ́n tó bá yàrá jù kí kẹsì lẹ́yìn kí ló ṣe wọ́n bẹ́rẹ̀ yìí kí ló ṣe ẹ̀jọ̀ kí ló ṣe ẹ̀ kí ló gbé dúlẹ̀ kí ló ń gùn ẹ̀gbọ́n. ilẹ̀ yìí ọ̀run ni àwọn tí ilẹ̀ ń jò yìí oyún kájà bù wá jẹ òtún wọn bá sílẹ̀ wọn tún lu ọmọ lókè kò sáyẹ̀ yẹn bí o kò sí àyẹ̀ yẹn bí bá mọ̀ pé o fẹ́ pa ọmọ ẹ níjọ́ tó bá wá sínú ilé ẹ ṣe tó bá fẹ́ fún ṣùgbọ́n níbi òtò bẹ́ẹ̀ òtò bẹ́ẹ̀ yéé. ṣe fún ìyá ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn débi tó dẹ̀ lúlúlù títí tó ń dẹ̀ bàjẹ́ lára ẹ̀. dókítà mi ìrírú abiyamọ tí ẹ rí o ọ̀rọ̀ ò yé mi rárá ìtẹ́mi tí ẹ̀ wá bá wá rè mo ti gbà pé oyún ti bàjẹ́ ṣùgbọ́n ṣé nǹkan kan ò bàjẹ́ nínú ilé ọmọ ẹ̀ nítorí pé ó ṣẹ̀ ń dẹ̀ kejì o. a dúpẹ́ fọlọ́run omi ló dànù agbè òfò. mo dúpẹ́ dúpẹ́. ìjọkọ ẹ ti gbọ́. Hmm, kò ì mọ̀ ah, ṣùgbọ́n mo máa sọ fún náà ni. wá bẹ ṣe máa sọ fún un. máa sọ. ṣùgbọ́n àmọ́ tí mo fẹ́ gbà yín ni pé torí ìjọ mi irú àwọn nǹkan ìpalára báyìí hmm. kẹjọ kẹ gáìdì wọn kàn máa sá fún torí tí wọn ò bá sá fún hmm. tó bá dijọ́ mi èyí náà ṣáà lè tó ti ń ṣẹlẹ̀ bọ̀ wá. ẹ ṣe dókítà ọlọ́run á dọ̀ ọmọ yín sí ṣé bí ọlọ́mọ ẹ̀ kọ́ ọmọ sí ilé yà ṣé wàá rí ìyá yẹn ló burú o ṣùgbọ́n ọmọ ẹ̀ àwọn tó rà lẹ́gbẹ̀rún èmi dẹ̀ ń gbàdúrà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n bá mi fún ìyá yẹn lómi sùúrù mú ọmọ yẹn máa bímọ lé mi lágbára ọlọ́run dókítà àjọ máa kó mọ ni ẹ ṣé ẹ ṣé dókítà ọlọ́run á dọ̀ ọmọ yín sí. ṣe pé ìmú kò ní kà. ìwọ ọmọkùnrin yìí wọ́n tó rèé kí ló tún wá nú ọgbà mi kí ló wá ń bí ó ní kí ló ń ṣe ń bí. mọ́mí ah. mọ́mí ṣé mọ̀ wọ́n ní tá a bá súyàn títí kan gírí èèyàn máa yíjú ni. ó fẹ́ jà ó fẹ́ bá mi jà bí ó yẹ jà jà. mi ìwà bá yín jà mọ́mí mo kàn fẹ́ bá yín sòótọ́ ọ̀rọ̀ ni pípé yóò dáa tó bá ti jẹ́ pẹ́ tiẹ̀ wá ń bẹ̀ mí jà tẹ́ ẹ̀ fẹ́ rí èmi ìjóyèké tí wọ́n máa bá ọmọ bíbí inú yín jẹ́ ọmọ tẹ fi inú yín bí tẹ́ pé ẹ jìyà lórí ẹ̀ ẹ wọ́lá ọjọ́ kan tẹ́tẹ̀ fi jẹ̀rú láti bí ọmọ náà débi pé oyún kìíní píám ìkejì píám eléyìí tó tún wá jẹ́ lẹ́ẹ̀kẹta yìí oná tí wọ́n sọ pé wọ́n wá ní ọ̀dọ̀ mi lẹ́tún wá kí ọmọ ìmọ́lẹ̀ wá lù ú débi pé oyún wa bàjẹ́ lára ẹ̀ mọ́mí ẹ má jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́. tó bá ṣẹlẹ̀ nǹkan kí ló fún mi. Hmm ṣọ́jọ́ àbí kí ló pẹ́ eh. rẹ̀ ó ní ìfọ́ lọ́wọ́. Eh, ẹni máa ní sùúrù màá mi. kí ló ń yẹn náà eh. tàbí yẹ ṣé tó bá rí yẹ o ò dámọ̀. ìyá àti ẹ̀hún ṣàjẹ́ ń ṣàjẹ́ bíi ti tó ń yọ oyún jẹ. èmi là jẹ́ èmi là jẹ́ ìyá ẹ̀ àjẹ́ ìyá ẹ̀ àjẹ́ ìyá aláyà ẹ̀ àjẹ́. ìyá ẹ ní sùúrù tó ti yé yín ẹ̀bẹ̀ là ń bò ṣìkà. èmi ló ṣe káyé o èmi ni wọ́n bá ló tó pẹ̀lú ṣìkà. Ah, ah, wọ́n ní egun àtiró wọlé èèyàn àtiró jáde ta ni ò mọ̀ pé egun àtiró tó wọlé lè èèyàn àtiró tó jáde ah, gbogbo ẹ gbogbo ẹ ló eh, eh, gbogbo pàtẹ bá tà tẹ bá ti bọ́mọ yẹn jà lóyún máa wálẹ̀ láyà kí ló dé kí lẹ̀ ń foyún ẹ̀ ṣe. sori tí o bá kọ̀ tí ẹ bá kó ẹsẹ̀ yín jáde kúrò ní ọgbà mi máa tún tá a sílẹ̀ fún yín ṣé ẹni tó yín méjèèjì ó máa fi ṣe dínà lálẹ́ yìí. ẹ túlẹ̀ àtàkùn ọmọ oníṣòwò ìdàgbàsókè ní gbogbo ẹ túlẹ̀.

àdánwò wo leléyìí ah, ọlọ́run àfiṣẹ́lẹ́ lẹ́yìn àbíkádàrà jùmọ̀kẹ́ ò ṣàṣọ ọmọ àlè báwo mo ṣe báwo mo ṣe ọlọ́run máa fi ọmọ ọ̀dọ́ mi wò ó gbé àlá rẹ̀ ọ̀rọ̀ ara mi ò máa yé mi mọ́ láti orí Jùmọ̀kẹ́ ẹgbẹ́ ayé mi ló lè gba ìrọ̀lọ́mọ etí sún mi ṣé lọ́wọ́ wo mìíràn báyìí ni ìyálà rẹ̀ ẹgbà mí. ìyájú ẹ̀ àròkàn àròkàn ló ń fa ẹkún àsùn ìdákẹ́ má fèrè òun ṣe rẹ o níbi tọ́rọ̀ yìí dé <laughs> àfi ká fà á lé Ọlọ́run lọ́wọ́ inú ìpolówó bá gba àkóso. Hmm. gbogbo ohun tó ṣépè kù sójú ọ̀rọ̀ ọmọ ẹ̀dá kedere ni lójú olúwa gbogbo ibikíbi tí ogun yìí ti wá ó mọ kó ló wá ṣẹ́gun á fi ojú àwọn aṣebi hàn jọ̀ọ́ ọ̀rẹ́ mi má sunkún mọ́ fọkàn ara ẹ balẹ̀ olúwa bá wa kó sí júmì nínú pẹ̀lú ọ̀rẹ́ mi ti tó bí gbẹ́kún tó sùn yẹn ti tó pẹ̀lẹ́ tó jọ ọ̀rẹ́ mi pẹ̀lẹ́. ìwúni ká. wò mí mi ò fẹ́ kó rí mi ní ìrí ìyá ọkọ ìyá ẹ̀ ni mo jẹ́ torí pé wọ́n pàápàá ìyàwó gidi ni ẹ́ ìyàwó téèyàn fi ń tọrọ ìyàwó fọ́mọ ni ẹ́ èmi náà dẹ̀ ti dúró sẹ́yìn kò sí tó lè yà wá nítorí gbogbo tí màmí ẹ̀ wá ń ṣe ẹ̀ abiyamọ kan ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ń gbà ládùúrà pé kí ọlọ́run bá mi yí wọn padà sí dáadáa táwọn á ṣe tó dà. ah lẹ́kùn ìjòkó mọ́ ẹ̀mí. ojú mi mo dọ́dọ̀ mú mi ní alẹ́ àná mo dẹ̀ bá wọn jà gidi gan mo fara ya pere fún wọn mo sọ fún ọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá kò sí ètò ìdùnmọ́ mi nú ẹ̀ kódà mo jẹ́ kó yé wọn pé ká ní pé mo lè pààrọ̀ màmá fún ẹni màá pààrọ̀ màmá lẹ́sẹ̀kẹsẹ̀. aṣáájú ah, ṣé bó rí mi dòkun. màmá mi mo mọ tó ṣẹlẹ̀ inú ilé ẹ̀jẹ̀ jàre inú ẹ̀wò náà ẹ̀wò náà ẹ gbogbo wọn láti mú ṣe lórí júmì ẹ ẹ wo bí pàtẹ́ kó lọ ẹkún ṣàṣedànù ni kò dá rárá náà. mo mọ kòkò dùn mẹ́mi náà tó ló ti wù mí kí n ti máa gbọ́ ọmọ yín jó ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé ọlọ́run á ṣe tó dáa òrò lànà o èèyàn yájú sànà o. ẹ wo oro, oro, oro, oro, oro, oro, oro, òrò tó ń yọyún jẹ àǹtí mi ẹ ah, pẹ̀lẹ́ níkẹ́ báwo ni ẹ rọ sọ. mo lọ máa rí. wá aṣáájú bò ló ń lọ sìn. mi ì tiẹ̀ lè sọ pé báyìí ni mo ń lọ sìn ọpọlọ mi ò ṣẹ́tù. ó dájọ́ bá mi gbé níkẹ́ délé kó bá mi wo wardrobe níbi àárín yẹn wàá rí nylon bag black kan síbẹ̀ tí mo kó àwọn 90s mi sí kó bá mi fún nìkẹ́ ní méjì kó bá mi mú wá kí lè rí nǹkan máa fi change. nìkẹ́ jọ̀ọ́ má pẹ́. ti bọ́ọ̀lù tí mo ń pẹ́lẹ́. ìwọ ò ti gbàgbé mi pẹ́ tó olúwa láéláé ìwọ ò ti pa ojú rẹ mọ́ pẹ́ tó kúrò lára mi èmi ò ti máa gbìmọ̀ lé ọkàn mi pẹ́ tó tí èmi ò máa ní ìbìnújẹ́ lé ọkàn mi lójoojúmọ́ ọ̀tá mi yóò ti gbé ọ̀gá sórí mi pẹ́ tó rò kí o sì gbóhùn mi. ó ojú mi mọ́lẹ̀ èmi ò gbẹ́kẹ̀lé àánú rẹ ọkàn mi yóò máa yọ̀ ní ìgbàlà rẹ èmi ò máa kọrin sí olúwa ọlọ́run mi nítorí tí ó ṣeun fún mi ní ọ̀pọ̀lọpọ̀. bó ti kú kú ní. tán a ti tú ẹ̀mí òkùnkùn náà jáde olúwa ní òṣèlú láti gbà kó fẹ́ lé ayé yín olúwa ní òṣèlú láti gbà kó fẹ́ lé ayé àwọn ọmọ yín ṣùgbọ́n láti fi àgbà jagun gidigidi inú ilé yín gbogbo àìní òkùnkùn tó wà ní ilé náà olúwa ní òṣèlú láti tú wọn jáde olúwa ní òṣèlú láti gún wà sí ilé yín arábìnrin. alàgbà ṣé ẹ ṣetán láti fi ara jì ṣé ẹ ṣetán láti fi ara yín fún ọlọ́run ọ̀rọ̀ àbọ̀rọ̀ ọ̀rọ̀ àbọ̀rọ̀ mo ní ṣé ẹ ṣetán láti fi ara yín fún ọlọ́run. ó ní ọlọ́run alàgbà. ọ̀rọ̀ yìí ni àbọ̀ ṣé ẹ lọ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́ bá wí nítorí ìmọ́lẹ̀ àti òkùnkùn wọn ò lè Jésù Kristi ní orúkọ Jésù Kristi. òdìrí tèmi ṣe ah, ọ̀gá. Oh. Hmm. Júmi mo rò pé ó yẹ kó o máa sùn sí i ni ṣé oorun òkun ẹ ni. oorun báwo oorun òkun mi o mi ì dẹ̀ ní sùn ọ̀ǹtì tó bá ṣàlàyé gbogbo síyà tó ṣẹlẹ̀ ní patí lánàá fún mi. olùlàjì kọjá máa gbọ́ gbogbo sẹ̀rẹ̀rẹ̀ sẹ̀rẹ̀rẹ̀ tó bá ti ṣẹlẹ̀ níbi tí máa ti ṣiṣẹ́ mọ́jú àgbélé hmm. gbọ́ <laughs> ó dáná ẹ màá fún ẹ díẹ̀ gbọ́ bẹ́ẹ̀. Abina, nà ṣòro di àná yẹn ó kọjá abẹ́ o pàtí yẹn àwọn èèyàn ńláńlá tó bá rí wọn bó ṣe ń ṣẹ́yọ bàbá dòdò adébálógun wọn wà ń bẹ o. èdè ni. ọ̀túnba ajíbọ́lá akeem adétòrò ní London wọn wà ń bẹ o. ó dèjì. bàbá aláyé mi ṣẹ́gun rézọ̀ ńkọ́. Oh mélòó mo fẹ́ kànú yín adépèlé agbo ẹ kọjá bẹ́ẹ̀ <laughs> èmi gan wá ń túká sa orin yàrá yóò lò. ìmúníkà. ìmúníkà. ìbá abẹ́lẹ́jà yan mélòó ló ṣejú sí ẹ lánàá lójú agbo. Ah, mo ti mọ̀ pé ibi tó ń lọ nìyẹn àìsíkì ni gbogbo yẹn eh, o ti mọ̀ pé lóòótọ́ bíi ti aṣáájú bá ti ń ṣeré báyìí àwọn obìnrin máa pọ̀ lọ́jà àǹtú rẹ́rẹ́ kì í ṣe pé bóyá mo ń tẹ̀lé kankan nù wọn eh, àdúrà ẹ ló ń gbà lórí mi àdúrà ẹ ló ń gbà lórí mi kì í ṣe pé bíyà mo ń tẹ̀lé kankan nu wọn rárá ó gbọ́ ní wọn tí mo kọ́ ni tí mo ní ibi tí ò bá ti sílẹ̀ láǹjiyàn ìjàkadì ibi tí ò bá ti sọ ọlọ́gbọ́n lòmùgọ́ ti ń ṣáì ibi tí ò bá ti sọ ibẹ̀ yẹn ò lè dùn àmọ́ bí obìnrin bá ti wà á máa dùn bí oyin yàrá yóò lo inú egungun bìkì àfọmọ́ ti kọ yẹn. aṣáájú ọmọ. mo láyìí bó ṣe máa sa orúkọ mi lọ. ó dàbí oníkẹ́ni. oníkẹ́ni. ló fi dárúkọ yẹn mọ́ mi wọ́n ti fẹ́ máa lé yẹn má fi ṣe é lọ ìyẹn bá lọ́pọ̀lọpọ̀ yìí mọ́ mi wọ́n ti ọ̀rọ̀ yìí ti tayọ gbogbo àṣìṣe mi fún yín pásítọ̀ Joshua wà ní ẹnu ọ̀nà bàtìmí yín òun jẹun sí mọ́ fún yín ẹ lọ bá níbẹ̀ kẹ ẹ gbé mi kẹ gbé ọba fún ìtẹ́fí wẹ̀ tẹ bá ti wẹ̀ ẹ mú gbàdúrà ṣẹ́gun kí ló wí ẹ mú gbàdúrà ṣẹ́gun ìgbà yóò ṣẹ́gun fún yín ìgbà yóò tayọ ó yẹ olúwa ṣẹ́gun fún wa olúwa ṣẹ́gun fún wa olúwa ṣẹ́gun fún wa ogun tó ti tẹ̀ tẹ̀mọ́lẹ̀ gbọdọ̀ gbérí mọ́ tẹ̀mọ́lẹ̀ gbọdọ̀ gbérí mọ́ kọlọ́sọ́gun ìgbàgbé kọlọ́sọ́gun ìgbàgbé kọlọ́sọ́gun ìgbàgbé kọ́ ṣe gbérí mọ́ kọ́ ṣe gbérí mọ́ àbújẹ tiwa ayọ̀lọ́gbọ̀n àwọn ọmọ eléyìí ayọ̀lọ́gbọ̀n àwọn eléyìí ìgbàlódé gbọdọ̀ gbàgbọ́ tiwa wàhálà àwọn ọmọ jẹ tiwa gbàgbàkóso ọmọ gbàkóso ẹ̀gbọ́n gbàkóso ṣe pé imú kò níkà. tí bá gbọ́ wọ́n èké lẹ́nu ẹ̀ màá fi ìbọn fọ́ gbogbo orí ẹ̀ túká ní kàdídà. ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n kokoriko kokoriko egungun bí èyí. yálà jùlọ kí abigi náà gbé ẹ ní alẹ́ ìwì mo dé sí ẹ lọ́rùn àlejò méjì á bá ọlọ́run nílé tí n bá ka ení èjì ẹ̀ta tí mi ìgbúrú ẹ màá wọnú lẹ́yìn màá fi ìbọn fọ́ ilẹ̀kùn màá dẹ̀ já wọnú màá fọ́ gbogbo orí ẹ fọ́ka yángá yángá. ti gbọ́ ó ti gbọ́ àkọ́kọ́ báyìí tí n bá ka méjì méjì mẹ́ta tí ò jáde gbogbo ìta tí n bá bọ̀ látẹ̀yìn kékeré gbogbo yẹn o àmọ́ nísìnyí màá sọ fún ẹ pé èmi kò gbàgbàkúgbà èmi. arákùnrin ní orúkọ ọlọ́run ni a fi ọ̀ wá. arákùnrin kiri kí wọ́n tún lè kọ́ pẹ̀lú arákùnrin arákùnrin kiri. arákùnrin ẹ wo má jẹ́ kéṣù ya ẹ lò. pé má gba èṣù láyè. pé kí ni. <laughs> bóyá ẹ̀rọ pé èṣù ti gbàjọba mi ò pẹ́ mo. èṣù ti gba ìjọba bí ṣe ń sọ fún yín síbẹ̀síbẹ̀ arákùnrin èmi rọ̀ ẹ́ wípé kí o gba Jésù sí inú ayé ẹ kí o sì jẹ́ kí ẹ̀mí Ọlọ́run ọba kí o máa bá ọ lò. ẹ ń tẹ́ ìwà bá lé ṣé ẹ̀mí Ọlọ́run jọba nínú ẹ̀ bóyá lè mọ̀ pé èṣù ti gbàkóso nínú ìgbésí ayé ẹ̀. aṣáájú ah, ah. báwo. ìyá ìjẹ́ ń sọ̀rọ̀ o ìyá ìjọba ni wọ́n gbẹ̀mí o. Ah. kí ni ohun tó rí. Eh, ẹ ẹ tí gbọ́ ogun tí mò ń sọ láti ẹ̀kọ́ pé ìyá yìí ni ìyá ìyàwó tèmi àjẹgidi ni ìyá yọ àjẹ ni ìyá ìyàwó mi àjẹgidi àbí ẹjọ́ ń fi ọ̀rọ̀ ọlọ́run bójú fi ṣèpàdé ẹlẹ́yẹnu lẹ́yìn ni ìyàwó tèmi gbogbo oyún tó ní báyìí ni ìyá yìí ló ń jò mú ó sọ oyún ni bọ́gà ń yọ jẹ ó sọ oyún ni bisikíìtì ó fi panu kò wá nǹkan míì jẹ mọ́ ní sí ju oyún lọ ọmọ ẹ̀ tó tún wá jẹ́ pé àbúrò ìyàwó mi again níkẹ́ ìyẹn náà tún pariwo ìyá ìnílé nísìnyí o pé mọ́mì mi mọ́mì mi mọ́mì mi kò yé mi rárá torí náà mo kúkú fẹ́ yanjú ìyá yìí lẹ́ẹ̀kan. kokoríko kokoríko. wo ìyá ẹran ẹran gbére yẹ o ẹran ẹran gbére yẹ kó lọ pàdé ẹ. aṣáájú ọmọ ṣàánú mi òní ló fọ ìṣòro ṣàánú mi ṣàánú mi ṣàánú mi pa mí pani kò tó payà jòlò kẹ pani ọjọ́ jẹ kó pani kò wá. ó ní pé ẹ lọ sí ọjọ́ kí ni tún wá ṣe tún fẹ́ pa ilé mi. bẹ́ẹ̀ dẹ̀ ṣáájú ẹgbẹ́ yìí lẹ bí i nígbà tá a ti ẹgbẹ́ pẹ̀sẹ̀ oúnjẹ orí tèmi ogun tí ọ̀ mi ò bú ọ̀yá yìí tí wọ́n kú. aṣáájú gbẹ̀bọ̀ ẹ̀ fún mi gbé fún mi torí ọlọ́run torí ọlọ́run nílò pé èèyàn lọ́rùn o mo ju yín ni o màmá mi mo tijú yín ni o ni mo fẹ́ pa ìyá yìí ìyẹn ìyá jẹ yìí o mo fẹ́ pa ni o. o ṣe Ọlọ́run ọmọ ẹ á ti ju ẹ ọmọ á ti ju ẹ o ṣe. kí ló dé kí ló dé ìyá Jùmọ̀kẹ́ kí ló ṣe fẹ́ kí tún bẹ́ẹ̀ tó ṣé kò yẹ kó o ti yó látijọ́ tó ti ń yọ yín jẹ yìí òun rèé o àsùnmọ́jú o bọ́mọ̀ ìtí kígbèrè ìyáhùn ìyáhùn o òun mo gbé wá fún ẹ ń tó bá fẹ́ fi ṣe fi ṣe fi ṣe aṣáájú òní ló kó èèyàn lọ́rùn tó bá ń kó fọmọ ẹ̀ ṣe. ẹ̀yin ní báyìí a fẹ́ fi ẹ̀mí òkùnkùn a fẹ́ fi bú àwa jọ gbóhùn sókè ẹ̀hìn ríà ẹ̀ wá síwájú bíi. ṣé ìrètí ẹbí wọ̀ ẹ̀fọ́ náà máa pa àwọn méjèèjì. ọkọ̀ jésù ní agbára ìjọ jésù ọlọ́run ọlọ́run ẹ bá wa ra padà ẹ ra padà ẹ ra padà ẹ ra padà ẹ ra padà. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀rù òbodò ẹ̀rù òbodò ẹni tí ó wà lọ lómi inú kan tàbí orúkọ mọ̀ àbúwá. Ó ń bọ̀ ọ̀rọ̀ pàṣẹ ọ̀rọ̀ ọ̀rọ̀. kíni. èmi mo ṣe máa mi láyà kó má bàa fọwọ́ sí ìfẹ́ àti ìrìn àtọkọ. èmi ni o àti mi ẹ̀dá ẹ̀jí mi àti mi àti mi ẹ̀dá ẹ̀jí mi gbogbo yín àti mi tó ń bàjẹ́ mm, èmi ni mò ń bàjẹ́. ìkẹ́. Ah, arábìnrin tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí òkùnkùn wo ló ń bá ẹ lò jẹ́ ká mọ̀ ní pàtó. ẹ̀mẹ̀rẹ̀ ni ẹ̀mẹ̀rẹ̀ ni ẹ̀mẹ̀rẹ̀ ni mi mo mórúkọ àti mi àti màmí lọ lọ sí gbogbo. àgọ́ pé èmi rè ni ẹ́ wọ́n sọ fún wa irú ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀gbọ́n àti màmá ẹ ṣe é tó fi dáṣẹ ilé àfọn báyìí. aṣáájú ni ọwọ́ aṣáájú ni. kí ni aṣáájú ṣe o kí ló ṣe o. ẹni mo fẹ́ tẹ́lẹ̀ hmm. kó tó pàdé àti. ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹni tí ó wọdọ lómìnú gbà. Ah, ní kí bèbí. ṣé kò ṣe pé fẹ́ jáde ṣá. o lè fẹ́ jáde ni o ṣé o sì yọ̀ ọ́. ẹrù òbodò ẹrù òbodò ẹni tí ó wọdọ lómìnú ló ń jọmọ àkúwárapá. congratulations. lórí kíni o. oyún oh, of course. Ah, ajé èyí sọ fún ẹ. ta ni ìbá kọ́kọ́ mọ̀. ọlá tá à ń wá ni. ṣé kò wáyé kẹ́yìn congratulate mi. ìwọ náà lóyún. irun hmm, kí ni àbí kẹ́ kí mi kú sùúrù. kú àmúmọ́ra o. kú àmúmọ́ra sùúrù mi ti wá dópin báyìí báyìí lẹ́yìn kò múnú mi dùn nísìn nísìn kò sí nǹkan tí wọ́n ṣe sí ọlọ́run kò ṣe àǹtí mi ò sí ilé ó ti jáde. ṣáájú hmm? kòkòrò aṣáájú. egungun bí èyí ṣọ̀wọ́n lágbárí ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò. ìṣòro nígẹ níṣòro ìṣòro. níkẹ́ mo fẹ́ kó mọ kinní kan wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ ní àárín mi àti ẹ ní àtẹ̀yìnwá jẹ́ ká fòpin sí i ká gbà pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn nísìn èmi àti ẹ̀gbọ́n yẹn àti di tọkọ-tìyàwó. ló dífá fún. ó ló fún pé àjọṣe tó ti wà láàrin mi àti ẹ látẹ̀yìn wa ó ti dópin síbẹ̀ yẹn nísìnyí mo ti di ọkọ ẹ̀gbọ́n yẹn. má bá mi sọ ṣe ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yẹn mọ́ má bá mi sọ ṣe yẹn mọ́ lẹ́yìn kó dá mi lóhùn nísìn nísìn kó ṣe nǹkan tí mo ní kó ṣe tàbí ìgbà yìí mọ̀ nǹkan tá a ṣe fi jó. tó bá ti ṣetán bá mi tilẹ̀kùn mi ṣùgbọ́n. aṣíwájú. Ah, aṣáájú ọ̀hún ṣe bá mi sọ fún ọdún tó yìí tẹ́lẹ̀ àníyàn nígbà ló ti sọ fún mi ni màá ti máa kọ́ ṣe ah. sí ah, ayé mi. ṣáájú ṣe ẹ̀ ráyé ṣe ẹ̀ ráyé. ẹ̀ ráyé mi lóde ẹ wá yé mi lóde mo ní káwọn ni mo dìyà jẹ tí ó fẹ́ kọ́ ọmọ ẹ ṣoríire tí ó fẹ́ kó níbù jókòó à níkẹ́ níkẹ́ ìwọ ló ṣe mí báyìí ẹ gbà mí. ìyá jùmọ̀kẹ́ ìyá jùmọ̀kẹ́ ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọkọ tí ó ti fojú hàn bá ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run níkẹ́ níkẹ́ alàgbà ẹgbà mi ẹ má wò mí ràn ọmọ ní kì í ṣe burúburú káfí fẹ́ kó pàjẹ́ ẹ má jẹ́ kí ni kẹ́ bàbá ikú ẹ ṣàánú mi. ìwé mímọ́ sọ wípé nínú àìṣedéédé la gbé bí wa àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá wa sì lóyún wa ní ìwọ̀n ìgbà tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ báyìí ó di dandan kí gbogbo àjọ palopọ̀ kájọ gbóhùn sókè ká gba àdúrà fún arábìnrin náà kí ọlọ́run kó bá wa rà á padà lẹ́yìn rà padà kí ọlọ́run kó bá wa dáríjì àdúrà. ìbá ṣe pé